Ojúmọ́ Ire náà lètò tó ṣí wa lójú amóhùnmáwòrán yìí lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní kẹ́ ẹ má yí kúrò mẹ́wò torí ẹlòmíì tó pe à kí ló dé olúwa ń sọ̀rọ̀ àkàrà òyìnbó kò gbá àkàrà òyìnbó wá ṣé tí mo bá gbé wá ṣe báwo mo ṣe fẹ́ náwó ẹ̀ tí mo fẹ́ fún yín lé ẹ má fi ṣèbínú hmm, ẹ má fi ṣèbínú ó gbé fẹ́ náwó ẹ̀ sí yín náà tí mo bá gbé wá mo ṣe rò pé ká má wò lò ṣùgbọ́n ẹ má wọ̀ọ́rì àkàrà òyìnbó ń bọ̀ láìpẹ́ ẹni tó bá jẹ́ mi ni mo máa fún lákàrà òyìnbó mo ṣì wà lórí ètò lẹ́nu pẹ̀lú àlejò mi arábìnrin tèmi tọpẹ́ ti jẹ́ pààyàn náà ní àkàrà òyìnbó ẹ wo kí ni nǹkan tó yẹ káwá gbà lérò kó tó di wípé torí kò tiẹ̀ sí kò sẹ́ni tó sọ pé wò kí iṣẹ́ torí pé ọmọ yín ò ṣọjọ́ bí bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ẹ̀ṣẹ̀ ọmọ yín máa fẹ́ ṣọjọ́ bí bàbá yín fẹ́ ṣọjọ́ bí àbúrò yín fẹ́ ṣe ìyàwó ẹ fẹ́ ṣèṣílé kí ni nǹkan tó yẹ kéèyàn gbà lérò kó tó di pé èèyàn sọ pé ó dáa o irú àkàrà òyìnbó báyìí ni kẹ́ ẹ ṣe fún ọjọ́ ìbí ọmọ mi o irú àkàrà báyìí ni mo fẹ́ fún ìgbéyàwó mi o irú àkàrà báyìí ni mo fẹ́ fún ìyàwó mi ó fẹ́ ṣe ọjọ́ ìbí irú àkàrà báyìí ni mo fẹ́ fún ọjọ́ ìbí ọkọ mi kí nìkan tí kéèyàn gbà lérò things to consider while choosing cake. nǹkan tó ẹ ṣe nǹkan tó yẹ kéèyàn consider wá ìtẹ̀yàn bá fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ni pé ẹ kọ́kọ́ wo nǹkan tí ẹni yẹn nífẹ̀ẹ́ sí nǹkan tó ẹni yẹn represent tí ó ó lè sọ wípé ah ẹni yìí báyìí báyìí báyìí ni ìyẹn túmọ̀ sí wípé nǹkan tí ẹni yẹn tó nífẹ̀ẹ́ sí bíi ẹ jẹ́ kí n lo instance ń sìn bíi ọmọdé ọmọ bóyá ọmọ láti ọdún kan sí ọdún márùn-ún ó wò ó pé kò tí lè rí lè mọ àwọn cartoon characters kan tẹ bá ṣàkíyèsí tó bá wà nílé ó láwọn eré kan tó jẹ́ wípé ó máa ń ó máa ń excite ọmọ náà so irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òun kò tí lè kò tí lè mọ̀ dáadáa but irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òun ni nígbà táwọn òbí ẹ̀ bá fẹ́ ṣe kéèké fún àbí wọ́n fẹ́ ṣọjọ́ òbí fún wọ́n á wò ó pé ah, ọmọ wa yìí ó ní ẹ̀yà tó máa ń kọ́ sí irú nǹkan báyìí tá a bá ti gbé kinní báyìí sí nǹkan tí èèyàn gbọ́dọ̀ consider ni then fún bíi ti marriage hmm, èèyàn. ṣe ti ẹ̀rí ti kéèkì tẹ̀sọ́jú ẹran tí mo lọ bí ọjọ́ òbí ọmọdébìnrin kan ni bá ní ẹni tí wọ́n fi ṣe àkàrà òyìnbó fún iye máa já máa wò lọ́jọ́ ọjọ́ bí ọmọ ọdún mélòó ló wájú ó ní nǹkan tó fẹ́ mi o ó ní mermaid cake i want mermaid cake bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ ló ń yẹ jẹmẹjà tó gbé sórí àkàrí bẹ́ẹ̀ ló ń yẹ lórí wò ló ń yẹ létí wò ló ń yẹ ní a ah, ah, ló ń fọwọ́ kan irú bó ṣe bá a mọ́ síbẹ̀ mọ́ hmm. ìyẹn túmọ̀ sí nǹkan tí èèyàn bá nífẹ̀ẹ́ sí ló yẹ ká máa ráwọn àkàrí mọ́ mi tó pé bíi bọ́ọ̀lù ni ẹ máa rẹ́ lómi bíi jẹsí òun nìkan tá a máa rí àwọn oníwàásù àwọn aṣẹ bíbélì eh, fásitì bíbélì tí wọ́n fẹ́ràn jù ẹsẹ̀ bíbélì tó fẹ́ràn jù wọ́n kọ sórí àkàrà òyìn hmm. mọ́mì iṣẹ́ tí ń gbọ́ ọbẹ̀ ti dádì dádì fẹ́ràn kí náà nífẹ̀ẹ́ sí òun kẹ́ fi ṣàkàrà fún ẹ wo ń gbọ́ yín. rẹ̀ ń bí wedding bóyá wedding kò rí lè ní nǹkan tí èèyàn láìkẹ́ but ìtẹ́yàn bá máa ṣe wedding irú nǹkan tẹ́yàn gbọ́dọ̀ wò ní àwọn èrò bíi kọ́lọ̀ kọ́lọ̀ dress code nǹkan ìyẹn gbọ́dọ̀ gbogbo ẹ̀ gbọ́dọ̀ wọnú ra wọn kò ń ṣe pé kẹ ní. ṣùgbọ́n ẹ má bínú ayẹ tó ń ṣe ní engagement ẹ̀yìn tó ń ṣe ní engagement irú àwọn kéèkì engagement ẹ oríṣiríṣi ni ẹ̀ máa rẹ́ lómi ẹmu ni wọ́n á fi ṣe akèrègbè wọn á fi ṣe kéèkì tiẹ̀ ẹlòmíì ilẹ̀kẹ̀ ni ẹlòmíì bọ́ọ̀sì àpò aṣọ àpò ìlẹ̀kẹ̀. ìyẹn túmọ̀ sí wípé bí mi ta ṣe wà yìí ń sìn yorùbá ni mí tí mo bá fẹ́ ṣe wedding báyìí ń sìn ìtorí pé mo jẹ́ ọmọ bíbí ọmọ yorùbá nǹkan tí mo máa lò ní iṣẹ́ àti ìṣe ibi tí mo ti wá ọmọ yorùbá ni mí ní yorùbá ẹrù ìyàwó òun ló engagement òun ní ìyàwó tá mọ̀ sí wípé engagement wedding ní yorùbá gidi gangan tẹ́ńṣẹ́ wá rí ti àkèrègbè yẹn kàtẹ́ ló pé ibo ibo traditional wedding ẹ rí pé tẹ bá lọ sáwọn ìgbéyàwó míì tẹ rí àwọn ibo yẹn gbogbo ẹ wọn máa nǹkan tí unlike nǹkan tó tó represent wọn that is. ní agbègbè tí wọn ò nìyẹn ẹ ṣe ẹ̀yin ò ká wá sọ pé àwọ̀ nǹkan tí wọ́n fi ń ṣe kéèkì ẹ̀ tí wọ́n máa yàwọ̀ bẹ̀ lẹ́ẹ̀kan fún àpẹẹrẹ bóyá bíi ìgbéyàwó ibi ọjọ́ òbí lọ́lọ́kùn òjọ̀kan ẹ o àwọ̀ tí wọ́n ń lò tó ní ṣe bóyá a lọ síbi ìgbéyàwó kan báyìí ìgbéyàwó tí mo lọ ní kòkó kòkó ẹ̀ wine colour ni wọ́n bá ṣe tì yẹn báyìí wine colour òun ni àwọ̀ tí wọ́n mú fún ìgbéyàwó yẹn àbí kan tí mo sọ yìí àwọn wine colour wọ́n dẹ̀ tún ní gold náà ṣó pọn dandan kó jẹ́ pé àwọ̀ yẹn òun ló gbọ́dọ̀ wà lára cake kò di dandan kó jẹ́ àwò yẹn lè ní nǹkan tó máa represent ẹ̀ bí n sìn bóyá a fẹ́ ṣe kéèkì ẹ̀dẹ̀ pé bíi wine and gold kò di dandan ká wá di ń pa àwa gbé kéèkì débẹ̀ àwa gbé wine and gold kéèkì débẹ̀. ìgbà tí mo rí kéèkì yẹn ẹ̀rọ ọlọ́run bà mí. ẹ̀rọ ọlọ́run bà mí torí bí o bá ṣe wà tó asán wọn á kó tọrọ ní wine and gold ni kọ́lọ̀ ìyàwó àtọkọ bíi ó dàbí five or six steps òní náà wá da wine kọlọ̀ bò délẹ̀ ni wọ́n á fi ribbon gold gba àtàwọn stone gold náà fi sí mo ní àá. ìyẹn ìyẹn ò kò rílì ìtorí ẹ̀ ló ṣe jẹ́ wípé téèyàn bá lọ sí àwọn training schools tó wà fún àwọn cakes yìí wọ́n máa sọ kọ́lọ̀ tó yẹ kéèyàn lò tó ṣe yẹ kéèyàn mu tó ṣe yẹ kéèyàn kó má di torí ẹ̀ ní gbogbo ẹ̀ ṣe ní stages so that kò ní dín pé at the end of the day bóyá customer wa ní ok báyìí mo ní àwọn customer mi wà tó jẹ́ wípé tó bá gbéṣẹ́ dọ́dọ̀ yín wá kàn sọ fún yín pé lọ fún mi ní nǹkan tó wù so ẹ gbọ́dọ̀ jẹ́ kí àwọn customer yín kí ni wọ́n dùn kẹ́ jẹ́ kán mọ̀ wípé ẹ mọ nǹkan tí ẹ kọ́ kínní ẹ dẹ̀ mọ̀ dáadáa so ẹ lè always ṣe touch of whatever colour tán ní tán fẹ́ ṣe kì í ṣe dandan kò pa dandan pé kí gbogbo ẹ jẹ́ gold àti wine lọ títí hmm àṣé ìyẹn túmọ̀ sí pé kò kọ́ dandan lọ́lọ́mìn gan tẹ́ bá ti débi ẹ̀ràn yẹn à báwo ni kéèkì ṣe wá rí báyìí ó kọ́ lọ ṣe wá yàtọ̀ sí nǹkan táwọn ọkọ àtẹ̀wọ̀n ìyẹn túmọ̀ sí pé kò wá pọn dandan ká wá sọ̀ nípa nǹkan tí ó ṣodo sínú ẹ̀ gangan mo ti sọ lẹ́ẹ̀kan pé nǹkan tá à ń jẹ sínú wa òun ni òun ni nǹkan tí ó sọ bí àgbàrá wa yóò ṣe rí ẹ̀yìn nǹkan kí làwọn nǹkan tí ó ṣodo sínú kéèkì tí wọ́n dì tó jẹ́ ohun gangan táwọn pè ní àkàrà òyìnbó ẹ wá jẹ́ kó yé wa bóyá ẹ̀yìn báwo ló ìgbà mélòó yẹ kí èèyàn máa jẹ́ sí báwo ló ṣe yẹ ká ṣe máa jẹ́ sí o ẹ ṣàlàyé ẹ̀ fún. fún health wa kéèkì àwọn kéèkì oríṣiríṣi ló wà fún bíi èjì oríṣiríṣi fún bí àwọn màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àgbàlagbà ẹ mọ̀ ń pọ́ ní èjì kan táwọn àgbàlagbà máa dé wá ní wọn ò gbọ́dọ̀ máa lo ṣúgà wọn ò gbọ́dọ̀ máa jẹ ṣúgà wọn gbọ́ fúláwà ń wà nínú kéèkì ṣúgà wà ń bẹ̀ ẹyin wà ń bẹ̀ and kéèkì kì í ṣe nǹkan téèyàn gbọ́dọ̀ máa jẹ ní gbogbo ìgbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni kì í ṣe tí tí ó ó nídìí bá wà fún ni kì í ṣe pé ẹ láàárọ̀ ẹ ọ̀sán ẹ láàárọ̀ ẹ gbogbo yẹn àwọn nǹkan míì ló tún máa ń dá sínú ara èèyàn but fún àwọn àgbàlagbà tó jẹ́ wípé àwọn àgbàlagbà tó jẹ́ wípé ah, àwọn àgbàlagbà dẹ̀ wà wọ́n dẹ̀ fẹ́ jẹ cake wheat wà wọ́n fi ń ṣe cake wheat flour wà instead of èyí tẹ́ fi máa lo normal flour ẹ lè lo wheat sugar ẹ ṣe níwọ̀nba bóyá ó ní iye amount tẹ́ ẹ̀ ń lò bóyá fún young person tẹ́lẹ̀ ìgbà ẹ máa wò ó síra wọn ẹ wò àgbàlagbà lélẹ̀ kò láìkí ṣúgà kò ní ẹ lè fi ẹ lè substitute the honey for sugar. Hmm, hmm, hmm. ẹ ó di kejì ẹ ń ṣàlàyé lọ fún àwọn ọmọdé. ẹyin ẹyin ẹkẹ gbogbo ẹ níwọ̀n níwọ̀n sí wọn ni kì í ṣe nǹkan tó jẹ́ wípé ẹ máa because gbogbo àwọn kinní yìí flour sugar gbogbo ẹ̀ ẹ̀ kó gbogbo ẹ̀ pọ̀ ní tẹ́ bá kó gbogbo ẹ̀ tẹ́ bá mix ẹ̀ tẹ́ bá ṣe gbogbo ẹ̀ òun ló fi máa ń di odindi àkàrà òyìnbó tí gbogbo kinní yìí fi máa ṣe and kinní yìí stages dẹ̀ ni ẹ gbọ́dọ̀ mọ̀ dáadáa gbogbo nǹkan ló ní measurement ẹ gbọ́dọ̀ mọ̀ measure because tẹ́ ẹ̀ bá measure gbogbo ẹ̀ nítùbí ó di dandan kí àwọn nǹkan kan kó pọ̀ jù ọ̀ká àwọn nǹkan kan kó tiẹ̀ má tó rárá ìgbà míì òun ló máa ń jẹ́ pé ẹgbẹ́ kéèké débò mi ẹ̀wọ̀n àkílẹ̀ eléyìí kí ni nǹkan tẹ́ kó gbogbo ẹ gbọ́dọ̀ ní measurement òun náà ni everything gbọ́dọ̀ wà at a accurate level kò gbọ́dọ̀ pọ̀ jù kò dẹ̀ gbọ́dọ̀ tún kéré jù. Hmm. kò gbọ́dọ̀ pọ̀ jù kò gbọ́dọ̀ kéré jù gbogbo yẹ kó wà níwọ̀ntúnwọ̀nsì ńlẹ̀ ti gbọ́ ẹ ẹyin mọ́mí tó jẹ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lọ́mọ yín ojoojúmọ́ gan ẹlòmíì tẹ̀síkẹ́ nìkan tó jẹ́ pé a ṣe kéèkì yẹ sínú fíríjì ńlá máa gelé àwọn ọmọ lọ́wọ́ ní gbogbo ìgbà wọn ò sọ pé kẹ́ ẹ má jẹ o ṣùgbọ́n àpọ̀jù nǹkan náà gbogbo nǹkan excess of everything is bad bẹ́ẹ̀ ni àpọ̀jù gbogbo nǹkan náà ìjàmbá òun ló máa ń dá sílẹ̀ ẹ wo Ojúmọ́ Ire náà ṣèlètò tó wà lójú amóhùnmáwòrán yìí lọ́wọ́lọ́wọ́ kọ́lẹ́mì ọmọ yín Olúwatífẹ́ Ọlọ́runníyì tí mo sì lé àlejò nínú ilé bí tájú yànnàná nípa ọ̀rọ̀ àkàrà òyìnbó cake ẹ wo ẹ má yí kó ń bẹ̀ mò ń bọ̀ ni.